checkpoint silence. a kò lè ti torí pé a fẹ́ kí ẹ̀sìn kú ìṣẹ́ kórí adé fẹsẹ̀ rìn ó ṣèwọ̀ láíláí bẹ́ẹ̀ ni mo ti jẹun lánàá mi ò ní jẹ tòní tó ń ti tọ̀la ọ̀rọ̀ ẹ̀nu kọ́. ó wá di orí mi àpérè orí mi àpésìn orí jẹ́ ìdòlówó orí jẹ́ ìdòlọ́là orí jẹ́ ìdòlọ́rọ̀ Èdùmàrè jẹ́ ìdí ẹni abiyì láwùjọ orí ló ṣe àtètègbé ni ju òrìṣà kò sí òrìṣà tí ń dání gbè lẹ́yìn orí ẹni civilization ló dàgbà ọ̀làjúlé ọ̀làjúlé. ibà Elédùmarè ọba tẹrẹ tó dáyé ọba paríparí ọlá ọbọ olónìí ọbọ ọlọ́la ọbọ gbogbo ọjọ́ gbogbo kábíyèsí rẹ̀ ìwọ lọ́ba tí a mọ̀ kì tá a mọ̀ kí ìwọ ni èmi ò mọ̀ jọ́sìn fún tí màá máa fi ọpẹ́ tó ti yìn tó ń ti ògo fún kò sẹ́lòmíì lẹ́yìn rẹ o káábíyèsí rẹ lẹ́dùnmarè. a tún ti dé láṣálẹ̀ yìí lórí ètò yín òní gbàgede àṣà ìyẹn nìkan alálùbáríkà òní lee city eighty nine point one fm iná ni ẹ ti ń gbọ́ wa ẹ má yín kúrò níkànnì yìí ètò gbàgede àṣà ni gẹ́gẹ́ bí a ṣe ṣe ìbà fẹ́lẹ́dùmarè a ṣe ìbà fún gbogbo àwọn pèdèpèdè nílé èdè tó jẹ́ wípé wọ́n ń pèdè wọ́n ń fakọyọ wọ́n sì ń fakòmí òkú nínú èdè wọ́n ń fà á yọ a ṣèbà ọmọdé àṣegbà àgbà àṣegbà gbogbo obìnrin káfàtà bákan náà àṣegbà lọkùnrin gbogbo orí adé pátá láṣegbà ó àṣekábíyèsí fẹ̀yìn àrólé olódùmarè lókè èèpẹ̀ ẹlógo ọlọ́run ọba aláwùrábí adé orí yín kò ní í ṣí bọ́. àṣẹ. lórúkọ gbogbo àwa tí àjọ máa mú ètò wá láṣálẹ̀ yìí bẹ̀rẹ̀ látòrí olóòtú ètò yìí ìyẹn Akin George tó fi dórí amójú ọ̀rọ̀ wa fún ìtì àṣálẹ̀ Joshua Ọlágúnjoyè iná lájọ máa mú ètò wá fún yín láṣálẹ̀ yìí ọba àṣà ti wà ń kalẹ̀ bẹ́ẹ̀ kan náà olórí àṣà náà ti wà tèpọ́n ní orí àpèrè kò sí tàbí ṣùgbọ́n àjọmọ́ jù ú sí yín àjọmọ́ lura wa ní gbólóhùn láṣálẹ̀ ẹni láṣẹ ìdùmarè. àdólù náà fi ń lu ṣọ́ngbà kan ká tó máa lo bẹ́sí láyọ̀ nù. gbogbo ẹ̀yin ará àṣẹ ìmọ̀kíyín ẹ mọ̀ kálẹ̀ o tó fi dé ṣàkí ọmọ ògún òrọkin àgbẹ̀dì òrọ̀ bàtà agbẹ̀rẹ̀ ọ̀rọ̀ bàbà. gbogbo yín pátá ni mo kí o. orúkọ mi ò yí padà orúkọ mi náà ni Afeez ọmọ Adéoyè Ìpàkó Ògbósùtì tẹ́ túmọ̀ sí ọba àṣà olórí àṣà bàjẹ́ kí wọ́n gbóhùn rẹ̀ tó kúlúkúlù ṣe ọjọ́ tó bá lè wọ̀ ṣẹ́wọ̀wọ̀ ọ̀dẹ tí ó pèrè wọn ni ó tọ́jú egbé èyí tí ó pẹ fọ̀n wọn ni ó tọ́jú àjàbọ̀ ọbẹ̀ ẹ̀ ni ọdẹ tí ó patú òkú kó mọ̀ ṣàfihàn ojúgun o ẹ̀yin olólùfẹ́ wa mọ̀ ti dé lórí ètò gbàgede àṣà ní ìkànnì tí ọba mi Èdùmàrè tó ti sọ di igi àlọ́yè fún gbogbo mùtúmùwà kálukú ìkànnì LiSTv eighty nine point one fm ètò gbàgede àṣà òun náà ló ń dé sétí gbọ̀nyín ní àṣálẹ̀ tó àfẹ́kábà ìlàyé fẹ́ ná àràkábà náà lòún ràn ẹ̀yin olólùfẹ́ wa múlẹ̀ ní rí gbé sọnù bí òṣè bí wọn. àṣé Èdùmàrè. òjòjòmọ̀ ní sọ́wọ́ kó mọ̀ lè lọ́jà rárá. bẹ́ẹ̀ni. ire lójú owó rí ire ayọ̀ ní kó máa jẹ́ ti gbogbo yín o. àṣẹ àṣẹ wa àìkú tí ṣe báàlì ọ̀rọ̀ òun ni kẹ́ ẹ fi dẹ́gbẹ̀rẹ́ aláṣẹ lọ́wọ́ bá mi Èdùmàrè. ẹ̀ ní rí gbé bí òṣè bí ọmọ ẹ káàbọ̀ sórí ètò gbàgede àṣà ètò tá a ti ń kọ́ra wa lọ́gbọ́n tá a ti ń kọ́ra wa ní ìmọ̀ ètò tó ń fún wa ní òye lórí àṣà tó ń ti ìṣe ilẹ̀ wa wọn Yorùbá bọ̀ wọ́n lọ́mọ tó bá sọ lẹ́nu ọba àṣà àpòyá rẹ̀ báyìí òun náà ló sokọ́ o òun la ṣe sọ wípé àṣà àti ìṣe wa àṣà Yorùbá ò gbọ́dọ̀ dohun ìgbàgbé ìṣe wa ò gbọ́dọ̀ dohun ìgbàgbé o èdè wa báyìí kò gbọ́dọ̀ tì wá lójú ó gbọ́dọ̀ jẹ́ èdè tá à ná ní èdè tá à ń bìkítà fún àṣà àti ìṣe wa ẹ má jẹ́ kó parun torí ẹ̀ ní ètò gbàgede àṣà ló ṣe wà akí gbogbo ládéládé nílẹ̀ káàárọ̀ òjíire akí gbogbo ọrùn lẹ̀kẹ̀ o láṣẹ ọlọ́run ọba mi èdùmarè ẹ pẹ́ lóréyè àwọn bàbá yín tó ẹ kú kalẹ̀. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló já gbàgbé fẹ́yìn tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tàbí ẹ̀ ń tí ẹ̀yìn tẹ̀sẹ̀ ti jẹ́ olólùfẹ́ ètò ìgàn tipẹ́tipẹ́ lábala lábala la máa mú ètò yìí wá abala àkọ́kọ́ olórí àṣà bá ń jẹ́ kí wọ́n bá ń ṣí fún wọn kí wọ́n wò ó. òun náà ni àṣà tó ń ti ìṣe. abala lẹ́ẹ̀kejì ń kọ́. òun ni abala oríkì orílẹ̀. abala ẹlẹ́ẹ̀kẹta wa ń kọ́ gẹ̀ẹ́rẹ́. ó wá ní ṣó wá ní mọ́rí ìgbà. Èṣù ti dá ayé tipẹ́tipẹ́. Ó tó Yorùbá ní bá a bá débi iṣẹ́ báyìí ṣíṣe là á ṣe. Bẹ́ẹ̀ni. Adébiṣẹ́ mọ̀ ṣe àgbọ̀ ni. Abala àkọ́kọ́ náà ni àwa báyìí ti ń ṣe abala àṣà tó ń ti ṣe. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa ẹ̀yẹn sá lọ sí ojú kan ìbánidọ́rẹ̀ẹ́ tá a mọ̀ sí Facebook ìyẹn Afeez Adéoyè ẹtẹ ọláìdé náà ẹtẹ mọ síbi ibẹ̀ ẹ mọ rí wa wò kétékété níbi ibẹ̀ lẹ́mọ̀ ẹ rí bí olórí àṣà tó ń ti gèlè rẹ̀ àti ọba àṣà tó ń ti fìlà lálẹ́ yìí olórí àtọba inú wọn jọ wà ọlágbára ẹ máa ẹ máa ń bọ̀ bẹ́ẹ̀ bá ṣe wá wò wá arániyáyá láti ìlú ìṣẹ́yìn wọ́n ti darapọ̀ mọ́ wa bákan náà bàbá wa àní adéoyè àwọn náà ti darapọ̀ wọ́n ti darapọ̀ mọ́ wa ní ojú kan ní ìbánidọ́rẹ̀ẹ́ ti àwọn èèyàn ni wọ́n ti darapọ̀ mọ́ bí ẹ ṣe darapọ̀ mọ́ wa yìí ẹ máa bá wa pín kẹ́ máa bá wa fọ́n ká káàkiri káwọn èèyàn fi láǹfààní láti máa wò wá. thank you ìtafẹ́ gbéyẹ̀wò láṣálẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ kódà ilé ẹ̀kọ́ wọn máa sábà gbé àwọn nǹkan yìí yẹ̀wò mm. ẹ bá wa pé àwọn àbúrò wa àwọn ọmọ wa ẹ bá ní jí wọn wípé gbàgede àṣà tún ti bẹ̀rẹ̀ o torí pé ètò tá a fẹ́ ṣe láṣálẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú ètò àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ gan nílé ẹ̀kọ́ gangan gbólóhùn èdè yorùbá la fẹ́ gbé yẹ̀wò yorùbá ò ní yájọ ní gbólóhùn láàrin ara wa ìyẹn túmọ̀ sí pé kájọ sọ̀rọ̀ kájọ bára wa sọ̀rọ̀ a máa gbé yẹ̀wò ní àṣálẹ̀ yìí. Hmm. Hmm. olórí àṣà. mo ń jẹun. gbólóhùn gbólóhùn èdè yorùbá ní ìṣáájú ká tó lè rí gbólóhùn a gbọ́dọ̀ kọ́kọ́ rí nǹkan tí ń jẹ́ álífábẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ rí nǹkan tí ń jẹ́ álífábẹ́ẹ̀tì álífábẹ́ẹ̀tì tá bá ní ká máa béèrè ìbéèrè pé alifábẹ́ẹ̀tì mélòó gan la ní gan ah. ogunlọ́gọ̀ èèyàn ènìyàn ò mọ̀ sí ẹlòmíì ò ní alifábẹ́ẹ̀tì bíi ọgún bíi ọgọ́rùn-ún ìlàní ọ̀tọ̀ sì ni alifábẹ́ẹ̀tì ọ̀tọ̀ ni lẹ́tà yorùbá alifábẹ́ẹ̀tì kan iná la ní nínú èdè yorùbá tí lẹ́tà tó wá wà nù alifábẹ́ẹ̀tì tóun tiẹ̀ tó pọ̀ nínú lẹ́tà láti ní a b d a e, ẹ f d b i i j k l m n o ọ p r s ṣ t u w i. àwọn alifábẹ́ àwọn lẹ́tà tá a ní ní abẹ́ alifábẹ́ẹ̀tì ni hmm. tá a bá ní kí ọmọ mi ò wá ka lẹ́tà yorùbá nínú alifábẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ó sá máa gbé wọn máa gbé gbági ni wọn máa gbé gbági alifábẹ́ẹ̀tì lẹ́tà nù alifábẹ́ẹ̀tì alifábẹ́ẹ̀tì ìwá ni a tó pọ̀ tí ó fi di ọ̀rọ̀ lẹ́tà nù alifábẹ́ẹ̀tì látòpọ̀ tí ó fi di kíni o tí ó fi di ọ̀rọ̀ tí ó fi di ọ̀rọ̀ tá wá tú ọ̀rọ̀ pọ̀ làtó wá ní ipá ń pè ní kíni o gbólóhùn kí gan là ń pè ń gbólóhùn gbólóhùn ni àfọ̀ tí ó kún tó sì ní iṣẹ́ tó ń ṣe níbikíbi tí wọ́n bá ti jẹ jáde tá a bá ti sọ gbólóhùn yìí ó gbọ́dọ̀ ní ọ̀rọ̀ ṣe gbólóhùn kan ó gbọ́dọ̀ ṣe kíni o ó gbọ́dọ̀ ní ọ̀rọ̀ ṣe kó fi lè bá ní ìtumọ̀ ẹni bá sọ gbólóhùn tí ò sí ọ̀rọ̀ ṣe níbi ibẹ̀ gbólóhùn rẹ̀ ò ní ṣe kí ni o kò ní nítumọ̀ kò sọ gbólóhùn nù. ìyá wa oyèkúnlé wẹ̀mímọ́ Victoria àwọn náà ti da kọ̀ mọ́ wa bákan náà aṣíwájú ògúnrẹ̀mí azeez ọ̀làsùnbọ̀ àwọn náà ti darapọ̀ mọ́ wa ní ojú kan ní ìbánidọ́rẹ̀ẹ́ wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun gan ni bákan náà ìyá wa kí wa pé ẹ kú ètò ọlọ́run ní bá wa ṣe kí ni ọlọ́run ní bá wa tó ọlọ́run ní bá wa wakọ́ ọlọ́run ní tó bàbá wo ògúnrẹ̀mí aṣíwájú ògúnrẹ̀mí azeez à ń retí yín ní gbàgede àṣà à hmm. ń retí yín ní gbàgede àṣà à ń retí yín náà bí gbólóyìí bí ó ṣe rí gẹ́lẹ́ nìyí a wá ní àwọn oríṣiríṣi kí gbólóhùn tó lè jẹ́ gbólóhùn ó gbọ́dọ̀ ní ìtumọ̀ tó kún láìsí ìtumọ̀ tó kún fún gbólóhùn irú gbólóhùn náà kì í ṣe kíni o kì í ṣe gbólóhùn. bẹ́ẹ̀ni. ọmọ mi nílẹ̀ káàárọ̀ òjìrè tá a wà yìí yóò fẹ́ sọ yorùbá yóò mọ̀ fi mọ́ngàjì pé mọ́ngàrà. mo sì ẹ̀ báwọn ọmọ kan sọ̀rọ̀ mo ní níjọ́ kan mò ń dá wọn lẹ́kọ̀ọ́ ni àwa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan ìpápánu Yorùbá mo wá ń dá obì ọmọ kan sì ní àwọn ọmọ tó sì wà mẹ́wọ́n sì láwọn ò mọ tí ń jẹ́ obì ọmọ Yorùbá nígbà àwọn ò tí ń jẹ́ obì kó tó di pé àwa sọ ní èdè Gẹ̀ẹ́sì àwọn ti mọ̀ ọ́ èdè gẹ̀ẹ́sì ni wọ́n mọ̀ wọn ò mọ̀ lédè abínibí wọn gangan ìyá wa Hafsat Fọláṣadé Adéṣẹ̀mọ́wọ́ àwọn náà ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí o ẹ ṣé ẹ má bá wa pín ẹ má bá wa pín ẹ má bá wa pín ẹ dákun ẹ má bá wa pín káàkiri ẹ sì máa bá wa tẹ ìfẹ́ ràn ẹ má bá wa tẹ ó wá ní oríṣiríṣi ẹ̀yà gbólóhùn tó wà nínú èdè Yorùbá oríṣiríṣi ẹ̀yà gbólóhùn tó wà nínú èdè yorùbá hmm. olórí àṣà hmm, bá ń ṣe ẹ̀sùn oríṣiríṣi àwọn ẹ̀yà gbólóhùn tá a ní nínú èdè yorùbá. ẹ̀yà gbólóhùn la ní nínú èdè yorùbá kí n kọ́kọ́ mu láti fi gbólóhùn àṣẹ. gbólóhùn àṣẹ. àṣẹ tí máa sọ wọn pé ọba àṣà dìde bá ń kó gbogbo owó ọwọ́ ẹ̀. Ah, ó dáa ṣèbá ọba ni máa ń pàṣẹ olórí kan ní ń pàṣẹ. ẹ tó bá ti bá ti lè pàṣẹ olórí náà lè pàṣẹ. ibi tó bá ọba ń pàṣẹ olórí ń pàṣẹ ni. ibi tó bá bá wá ti wà olórí ó máa dúró kí ọba ó máa pàṣẹ ni. ẹ ṣe àwa lè pàṣẹ fún ọba. Ah, ah, ah. tí tó lórí bá fẹ́ pàṣẹ fọ́ba inú iyẹ̀rù ìlò lórí ló máa pàṣẹ fọ́ba kì í ṣe gbangba báyìí lórí ó ti máa pàṣẹ fọba àbíbò ni ẹ̀yin aráalé. bákan náà a tún ní gbólóhùn tó jẹ́ gbólóhùn ìbéèrè. gbólóhùn ìbéèrè. bá a ṣe wá ní gbólóhùn ìbéèrè yìí bẹ́ẹ̀ náà la ní gbólóhùn àlàyé. gbólóhùn àlàyé àlàyé àlàyé. a tún wá ní gbólóhùn alákànpọ̀. alákànpọ̀. Hmm. bẹ́ẹ̀ la tún ní gbólóhùn àsọdorúkọ ah. mélòó la fẹ́ kà ọba àṣà ẹ nítorí àsìkò wa hmm. jẹ́ asáré pẹ̀kẹ́lu jẹ́ asáré pẹ̀kẹ́lu díẹ̀díẹ̀ díẹ̀ níbẹ̀ torí àkókò. torí àkókò wa hmm. torí àkókò wa nínú àwọn gbólóhùn tí a ní gẹ́gẹ́ bí olórí àṣà ṣe sọ òun náà ni gbólóhùn àṣẹ hmm. gbólóhùn yẹn pọ̀ àmọ́ torí àkókò gbólóhùn àṣẹ gbólóhùn yìí ni à ń lò láti fi pàṣẹ fún èèyàn tí a bá ń bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olórí àṣà ṣe sọ lẹ́ẹ̀kan wípé ó yẹ ọba àṣà bá ń kú gbogbo owó ọwọ́ rẹ̀ mm. ẹ̀yà ara ẹ̀ tìmọ̀ pé olórí àṣà ó fẹ́ràn owó pọ̀ àbí. owó sì ló bí mọ ẹ̀yin ìyá wa ẹ̀yin bíi tẹ̀yin kọ́ ọkùnrin ò fẹ́ràn owó ń tu o àyà àfẹ́ràn owó àwọn ò fẹ́ràn owó. Mm. mo bá ní olórí àṣà dìde dìde dúró ọba pàṣẹ nu. tàbí kó wá sọ wípé olórí wá jẹun. olórí wá jẹun ah oúnjẹ náà lẹ́yìn owó oúnjẹ tún làwọn obìnrin mọ̀ lẹ́yìn owó ah, kì í sẹ́yìn mo bá wí olórí àṣà mo ń bá wí o. tí n bá tún ẹ wá ẹ máa wo ara gbólóhùn àṣẹyẹlẹ hmm. tí n bá tẹ̀ bá sọ wípé dákẹ́jẹ́ dákẹ́jẹ́ bẹ́ẹ̀ ni gbólóhùn àṣẹyẹlẹ. irú àṣà ṣe ń sọ̀rọ̀ tí náà ní ọba àṣà mo ní ẹ̀kọ́ wá ẹ̀kọ́ wá kí n kà sọ wípé dákẹ́jẹ́. ẹ ẹ̀yin sọ fọba pé kó dákẹ́jẹ́ ọba ni ó sọ pé ẹ̀yin ìlú o olórí àṣà dákẹ́jẹ́. Hmm, hmm. ẹ ọ náà ni gbólóhùn àṣẹnu gbólóhùn tá à ń lò láti pàṣẹ fún yàn tá a bá ń bá sọ̀rọ̀ bí ní ìsìnkú àkẹ́kẹ́ ní ẹ dìde ẹ jókòó ẹ dákẹ́ gbólóhùn àṣẹ òní à ń lo. bàbá lè pàṣẹ fún ọmọ gbólóhùn tí ó lónìí ọkọ lè pàṣẹ fún aya àwọn gbólóhùn tí yóò lónu hmm. ìyá lè pàṣẹ fún ọmọ ọ̀gá lè pàṣẹ fún ọmọọṣẹ́. bákan náà la tún wá ní gbólóhùn ìbéèrè gbólóhùn yìí ni à ń lò láti fi béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn hmm. a máa tọ́ka rẹ̀ báyìí pé ta ni. kí ni. báwo. mélòó. ǹjẹ́ ṣebí àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ. ẹ já wà wò tá a bá wá sọ pé à ń lo gbólóhùn ìbéèrè yìí a lè sọ wípé ta ni ó jáde nínú ilé yìí. Hmm, ta ló jáde olórí àṣà ló jáde. inú ilé mo sì wà. sínú ilé ló sì wà ẹ jáde àmọ́ sí ti jáde ni o. tàbí a lè sọ wípé kí ni tí ó ṣẹlẹ̀ bóyá láti fi eh, pẹ̀tù sí àwọ̀ tó ń bẹ láàrin èèyàn ẹ wá fẹ́ bi wọ́n wípé ó dáa kí ni tó ṣẹlẹ̀ gan òun ni gbólóhùn ìbéèrè tàbíkàsí ẹni mélòó ni tí ń bẹ lọ́wọ́ rẹ̀ hmm. bíi káwọn èèyàn máa ṣe fáńfà nǹkan báyìí ni nǹkan báyìí ni mélòó ni ń bẹ lọ́wọ́ títí ẹ. àti ẹ̀tún lè sọ wípé ǹjẹ́ tá a bá fẹ́ lo ǹjẹ́ a lè sọ pé ǹjẹ́ ẹ bá mi rí ẹran mi. ǹjẹ́ o ti jẹun. ǹjẹ́ o ti jẹun. Hmm. ǹjẹ́ ó ti mú àwọn gbólóhùn ìbéèrè nu bíyàn bá wá bíyàn ní ìbéèrè ṣe mọ̀ pé òun náà ní gbólóhùn àlàyé. gbólóhùn alálàyé bẹ́ẹ̀ hmm. ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbólóhùn eh, alálàyé. ọba àṣàbá ń. gbólóhùn alálàyé òun náà ni àwọn gbólóhùn tá a fi máa ń ṣe àlàyé tàbí ròyìn ohun tó ṣẹlẹ̀ tàbí nǹkan tí èèyàn gbà lérò hmm. láti ṣe kíni o láti tẹnìkan gbà lérò láti gbọ́ látẹnu wa gbóná yìí iná láfi ṣe àlàyé hmm. fún wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ iṣẹ́ ọjọ́ òní ti parí èèyàn ń ṣe àlàyé nínú pé iṣẹ́ ọjọ́ òní ti ṣe kíni o ó ti parí iṣẹ́ ọjọ́ òní ó ti parí àlàyé lèèyàn ṣe fẹ́ tó béèrè pé ah mo ẹ ṣiṣẹ́ mọ́ ni mm. iṣẹ́ ọjọ́ òní ti parí mm. àlàyé wípé à ń ṣàlàyé ni wípé ìta àbí iṣẹ́ mọ́ ni wípé iṣẹ́ ọjọ́ òní ó ṣe kí ni o ó ti parí. a tún wá lè sọ wípé mo lọ sí ilé ọba lóṣù tó kọjá mo lọ sí ilé ọba bẹ́ẹ̀ ni àlàyé ni èèyàn fi ń ṣàlàyé gbólóhùn àlàyé ni kéèyàn ó fi ṣàlàyé kó ròyìn ohun tó ṣẹlẹ̀ tàbí nǹkan bí nǹkan ṣe rí gbólóhùn tó má bìyàn ni pé ọba àṣà olórí àṣà bó lọ́dọ̀ yín bẹ̀ ń wo kàǹgbà dáadáa òun ni ọ̀dọ̀ wá wà o ǹjẹ́ ẹ tiẹ̀ ní àwọn òṣìṣẹ́ iná mọ̀nàmọ́ná ṣé wọ́n tiẹ̀ múnádé fún yín bẹ̀ á wà bẹ́ẹ̀ ni o àbí bẹ́ẹ̀ kọ́ àwọn gbólóhùn alálàyé nù. ọ̀làjú lára ìgbà ìgbé àṣà ìdílé wa ọ̀làjú dé lára ìgbà civilization ló dàgbà gbogbo bàbá ìwà. nínú àṣà ìdílé ṣáná máa ń pè mọ́ òdì ìbálọ́mọ́ ìbálọ́mọ́ ló túmọ̀ sí ọ̀la bímọ tuntun ló máa jẹ́ káwọn sọ́kọ̀ ọkọ̀ wá bòwe sórí ìbá ti mú kọ́ wá gbọ́mọ síbẹ̀. olórí àṣà àwọn gbólóhùn wò látún ní. ẹ̀ á ní gbólóhùn alákànpọ̀. mo lọ alákànpọ̀ sí hmm. ah, ìsásọ torí àsìkò ọ̀gìrìtì làwọn èèyàn máa ń kan pọ̀ sí báwọn náà ni àbí bá a hmm. ṣàlàyé fáwọn ará lé. gbólóhùn alákànpọ̀ yìí òun ni a máa ń fi so ọ̀rọ̀ pọ̀. ọ̀rọ̀ la fi máa so pọ̀. Hmm. ọ̀rọ̀ àsopọ̀ òun ni a máa ń fi àwọn gbólóhùn alákànpọ̀ yìí òun ni a máa ń fi ṣe. a máa ń fi gbólóhùn kan so gbólóhùn ìkejì pọ̀ hmm. a fi so gbólóhùn mìíràn a fi so papọ̀ yóò wá di ẹyọ kan hmm. bẹ́ẹ̀ ni. àwọn àpẹẹrẹ wo ni àwọn gbólóhùn tá a fi máa ń ṣe ẹ̀ so ọ̀rọ̀ papọ̀. àwọn gbólóhùn tá a fi máa ń ṣe àsopọ̀ òní bíi àti hmm. ọba àṣà àti olórí àṣà ṣe mọ̀ wípé a ti ṣe ní gbólóhùn alákànpọ̀. alákànpọ̀ nù. Hmm. a lè ṣe a lè tún lo tàbí. ṣùgbọ́n. ṣùgbọ́n àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àpẹẹrẹ ni olórí àṣà jẹun tán ṣùgbọ́n kò yó. bẹ́ẹ̀ ni ọba àṣà hmm. wọ́n ti dé ṣùgbọ́n wọn kò wó wálé. Ah. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wá wọn gbójúwò wá kètèkètè ní ìkànnì ẹ̀ eh, Afeez Adéoyè níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tá a mọ̀ sí Facebook kẹ́ wá wo ọba àṣà ohun tí olórí àṣà bọ́ba àṣà ṣe ròde ọba àṣà ròde ṣùgbọ́n kò kówó wáyé ẹ wá wo òun àti agbádá rẹ̀ kẹ́ wá ṣẹ̀rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. ọba àṣà ròde ṣùgbọ́n kò wáyé ọba àṣà ròde ṣùgbọ́n ó ti fi gbogbo owó tó kó wálé ó ti kó fún olórí àṣà. nígbà wo. sí o fẹ́ ní ọba àṣò tí ì kó gbogbo owó tó kó wálé kò tí ì kó fún ọ àwọn aráàlú ò lè dá sẹ́rí lẹ́yìn òun ò lè dá sí òun ò lè dá sí òun ò lè dá sí òun ò lè dá sí. àwọn gbólóhùn tí a sọ wọ̀nyí ó wà nínú àwọn ẹ̀kọ́ tí àwọn ọmọ wa tí wọ́n kọ́ nílé ẹ̀kọ́. E àtàwọn nǹkan míì tá a ti gbéyẹ̀wò lórí ètò yìí láwọn lórí ètò yìí àti ti èyí tàtúmọ̀ gbéyẹ̀wò lẹ́yìn ọ̀rẹ̀yìn gbólóhùn yìí bá a ṣe ní lédè yorùbá òun náà ni wọ́n ti kọ lédè gẹ̀ẹ́sì tá a bá ń tu lédè gẹ̀ẹ́sì ní ìsìn ọmọ mi ò mọ̀ wípé a àṣẹ ti ń jẹ́ gbólóhùn yìí nìyí àṣẹ nǹkan báyìí ni wọ́n ń kọ́ àwọn ní èdè gẹ̀ẹ́sì ẹlòmíì ò wò wípé yorùbá tèmi ká ti sọ yorùbá lẹ́nu ni mm. kódà àwọn ọmọ míì wọ́n máa ń rí àwọn olùkọ́ tí wọ́n kọ́ wọn lédè Yorùbá wọ́n máa ń rí wọn bí ẹni pé àwọn yìí wọn ò sí ẹ̀ kí wọ́n fẹ́ kọ́ àwọn àwọn tó bá yẹ pé dè fírìnfìtì ni lólùkọ́ tá a mọ̀ sédè Gẹ̀ẹ́sì wọ́n máa ṣe kí ni o wọ́n máa mo sá máa mo fara balẹ̀ wọ́n máa gbọ́ ni bí Yorùbá ó tún wá jù báyẹn lọ ẹ ń bá méde Yorùbá dáadáa yóò méde lédè ju elédè elédè gan lọ. bẹ́ẹ̀ ni. civilization ló dàgbà gbogbo fẹ́ kí ọ̀la ìbá wa. nínú àṣà ìdílé dáná máa ń wúwe kó nípa lọ́mọ ló túmọ̀ sí ìlà bímọ tuntun tó máa jẹ́ ká lè ṣe wà lè sọ̀rọ̀ ọ̀pọ̀ máa bò ó sókè ìgbà tí mo kàn wá gbọ́mọ sílẹ̀ ìsìn ìyẹn máa kàn ní wá ní kíyà abala alákọ̀ọ́kọ́ ibi tí a ti máa jáwé sóbì rẹ̀ náà ní tó bá tún di àsìkò míì níjọ́ mẹ́jọ lábala àkọ́kọ́ a mọ̀ tún nànà ní àwọn nǹkan míì gbólóhùn èdè yorùbá iná làkànra ṣàlàyé fún wa ní ṣókí. So ṣókí ṣókí torí pé tá a bá tẹnubọ gbólóhùn èdè yorùbá tá a tẹnubọ wákàtí kan kò lè tó wa iná la fi sọ wípé ẹ máa ń bọ̀ ẹ wá bá wa dòwò pọ̀ níléeṣẹ́ wa ní kàlílì city eighty nine point one fm kẹ́ wá ṣonígbọ̀wọ́ ètò gbàgede àṣà tó bá sì jẹ́ wípé ẹ̀yin tiyín ìṣẹ́jú márùn-ún fi ṣonígbọ̀wọ́ wa ẹ máa ń bọ̀ àyè sílẹ̀ kò bá sì jẹ́ ìṣẹ́jú mẹ́wàá kò bá jẹ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kò bá jẹ́ ọgbọ̀n ìṣẹ́jú ẹ bá sì ń gbogbo wákàtí kan tá à ń lò iná lẹ́fẹ́ fi ṣe onígbàgbọ́ àyè ń bẹ hmm. kò bá jẹ́ pé ẹ fẹ́ mọ fún wa ní ẹ̀bùn ká mọ fún àwọn èèyàn tí wọ́n bá ń gba àwọn ìbéèrè lọ́lọ́pọ̀ òjọ̀kan tí à ń jù sí orí afẹ́fẹ́ ayé ń bẹ ẹ bá wa dòwò pọ̀ kí ajé tiyín náà kí ìgbà yín kò bu àjẹjẹ kájé kò bu gbàjẹ́ abala ẹlẹ́ẹ̀kejì lámọ̀ lọ àmọ́ ṣáájú kí a tó lọ sí abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì mọ̀ pé àkókò yìí a fi máa ń kí àwọn olólùfẹ́ wa mm. àwọn èèyàn wa bóyá wọ́n ṣe nǹkan kan bóyá bí ọlọ́jọ́ òbí ni àbí wọ́n ṣe ẹ̀gbà wá lálejò ẹ rí pé bí mo ṣe ọkọ̀ wọlé mo ní ẹ̀yà ará àṣẹ́yìn àwọn ará àṣàkí mm. wọn kà á lẹ́ ó gudugudu méje yàyà mẹ́fà tí wọ́n ṣe fún ọba àṣà àmọ́ à ń bọ̀ lórí eléyìí olórí àṣà àwọn wo làwọn ọlọ́jọ́ òbí tá a ṣe fẹ́ kí. ọlọ́jọ́ òbí tá a fẹ́ kí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n hmm. oṣù kẹrin ìyún ọ̀sẹ̀ tí ó kọjá yìí òun ló ṣe ọjọ́ òbí rẹ̀ àbúrò mi dáadáa ni hmm. Kàbírá Àbíkẹ́ Latif òun ló ṣe ọjọ́ òbí rẹ̀ ìgbà ọdún ọdún kan ni fún ọ kàdúrà ó ṣe ọ̀pọ̀lọpọ̀ lókè èèpẹ̀ ò ní fìnira ló gbá ó àpàdà sábúrú ò ní jẹ́pin rẹ ẹ̀ ọlọ́run ọba mi Èdùmàrè tó ti ń ṣàkóso ayé rẹ tó ń dì ọ́ mú yóò túbọ̀ máa dì ọ́ mú lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi Èdùmàrè wàhálà ìdààmú kò ní jẹ́ ìpín rẹ pẹ́pẹ́ báyìí ìlòwú ṣe ní yàrá wàá gbó wàá tọ́ mm. ò ní tẹ́ òní tí láíláí láṣẹ lọ́wọ́n bá mi Èdùmàrè bàbá mi ò ní da ìbànújẹ́ pọ̀ mọ́ ayọ̀ rẹ àbíkẹ́ mi òkòrè sí ọmọ wòírà hmm. wòírà jẹjà kó má bàa rẹ rúkẹrú hmm. torí rẹ rúkẹrú bá yàbí lala lẹ́nu ni ìwọ yóò kòrè sí ọmọ wòírà wòírà kó má bàa ra gbákígbá torí gbákígbá báyìí òun ni kẹ̀kẹ́ so wọlọmọ ẹlẹ́yẹlé ọmọ àdàbàrèsé tó kó sùn ẹsẹ̀ tó dápá sí tó dẹ́sẹ̀ sí ọmọ sàmùkúrò ọmọ sàmùkárà ìwọ tún lọmọ àbàdàn mọjà mọjà ìbàdàn mọjà mọjà ń jọ sí tẹ kára àwájú lẹrú ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjẹgùn yóò fi kára wọn fọrí mu ìbàdàn ìlú òjò ìlú àjàyí ìlú ògúnmọlá olódùgbò kẹrìkẹrì hmm. báyìí lójú òkun hmm. ọdọọdún ní sápórúwé ọdọọdún lè rò wá wà níre níre báyìí mo bí ìyá sọ̀rọ̀ àtàrẹ àbíkẹ́ òtíṣọdún èyí yóò ṣẹmí òun ni kó máa bọ́ ọ gbé o àkíyọ̀ wípé òkú ọdún o ìgbà ọdún ọdún kan ni. Ọ̀làdúdé Ọ̀làdúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa Ọ̀làdúdé làwọn àgbà. Mo kí gbogbo àjọ àgbáríjọpọ̀ ilé ẹ̀kọ́ Mùsùlùmí nípínlẹ̀ ọ̀yọ́ fún àṣeyẹ àṣekágbá èyí títí ìpàgọ́ ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìpàgọ́ tí ó wáyé nílùú Ìṣẹ́yìn tó mm. yẹ pé gbogbo wa a wà ní ìlú Ìṣẹ́yìn pátá mo wá kí àwọn tí wọ́n ń gbà wá lálejò ìyá wa Ọláìbí Ramọ̀tàláì Ọládùnní Alimustapha ó dáa kéèyàn ó dá lé ó dáa kéèyàn máa lọ ilé ọdún o. bẹ́ẹ̀ni ó dáa kéèyàn ó dá lé kó sì tún dá ń ta. ó tún dá ta kó sì tún máa lọ ilé ọdún. ọ̀dà bẹ́ẹ̀. ẹyin ọmọ tó bá ti sọ lẹ́nu. àpòyá rẹ̀ ló sọkọ. àpòyá ló sọkọ nù. àṣé bí a dé sẹ́yìn báyìí àbáwọn abitá àforílé ìyá bá ní ó dáa ẹ máa ń bọ ẹni ní ọmọ ìlú yìí ni mí wọ́n tọ́jú wa rẹpẹtẹ ni bẹ́ẹ̀ làwọn ọmọ ṣẹ́yìn ṣe mo ṣe bí iṣẹ́ nìkan ló mà lè jọ Ìbàdàn nìkan ló mà lè jọ ó tọ́jú ni mi mà pa àwọn iṣẹ́ yìí gan mi mà pé wọ́n mà àlejò tọ́jú wọ́n mà àlejò tọ́jú ẹ̀yin ìyá wa àwọn ìyá wa náà ọmọ lójú lágbègbè ọmọ lójú ní ilé oníjàmọ̀ hmm. ní ilé oníjàmọ̀ akínyìn o ẹ tọ́jú wa gidi gan ọmọ lójú ọmọ lójú nílùú Ìṣẹ́yìn wọ́n tọ́jú wa nílé oníjàmọ̀ wọ́n tọ́jú wa bákan náà bàbá wa Abdulaziz Ọláwálé Yusuf Brighter àwọn náà ní agbègbè wọn nílé wọn lù ṣáì wọn mọ̀ tọ́jú wa wọn tẹ wá sí rẹpẹtẹ ní olórí àṣà a ò sí bẹ́ẹ̀ ò sí bẹ́ẹ̀ wọ́n yí wa. bákan náà aṣíwájú ògúnrẹ̀mí abdulaziz àjọ kọ̀wọ́rìn ni bákan náà àfọ olókùúta àjọkọ wọrin ni Ibrahim Ibrahim bẹ́ẹ̀ ni ọmọ olókùúta mm. àjọkọ wọrin ni ìyá wa Danjuma Rukayat Bukola akínyìn o bákan náà alhaji tọ́írò kúnlé hamad tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ fún ẹgbẹ́ eh, ẹgbẹ́ náà agbogbo agbogbo wa gbogbo wa pátá náà là kú ìpè àkúnrin mọ́tọ́jú wa nínú ìṣẹ̀yìn yàrá sẹ́yìn lógun ọlọ́run ọba àdìkẹ́ iṣẹ́ yìí ò ní tú o iṣẹ́ yìí ò ní dàrú lógun ọlọ́run ọba àdìkẹ́ ọ̀la àwọn fásitì mo fi kí yín o iṣẹ́ yìí ò rò ọmọ ẹ̀gbẹ́ dí mọ́kọ́ ojú. Òṣùpá náà fi ń kájọ́ gbà kan. Ó tó ní pọ́sẹ̀. Gbogbo àjọ ilé ẹ̀kọ́ pátá gbogbo ẹgbẹ́ ilé ẹ̀kọ́ pátá ẹ wá aṣọ onígbọ̀wọ́ ètò yìí a ní àwọn ilé àjọ ẹgbẹ́ ilé ẹ̀kọ́ lóríṣiríṣi àní eh, nerves àní amins àní limbs àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ gbogbo yín pátá báyìí ìlà ń pè láti ń kẹ́ wá bá wa ṣe onígbọ̀wọ́ ètò yìí àtàyìn iléeṣẹ́ ẹ̀yin aláṣọ òfì ẹ̀yin aláṣọ ẹ̀yin aláṣọ ṣòfì àti gbogbo ẹ̀yin aláṣọ bíi àdìrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo yín pátá ẹ̀yin onílẹ̀kẹ̀ mm. gbogbo pátápátá gbogbo yín pátá lápè ẹ̀ wá ṣe onígbọ̀wọ́ ètò yìí. Balọ́mọ ló túmọ̀ sí kan tàbí mọ́tò tó ó dìlú rè báyìí. abala kejì la wà yìí ìlú rèé là ń lọ láṣálẹ̀ yìí tá a bá rẹ tó bá mọ ìrèékì kó pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero six nine five six six eight four four. oríkì ìrè là ń lọ lónìí oríkì ìrè. ó bá jẹ́ ọmọ ìrè tàbí pé ìwọ tiẹ̀ láǹfààní láti mọ oríkì ìrè ẹ kò wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero. ó yá. six nine five six <clears throat> six eight four four zero seven zero six nine five six six eight four four oríkì. ìrè bàbá wa ọláyíwọlá ibrahim ọláyínká wọ́n ti darapọ̀ mọ́ wa bí báyìí o ṣó bàbá olúwa tóbi lọ́ba. tìjání ọlárẹwájú òun náà ń bẹ pẹ̀lú wa ẹ ṣe ojú òní tì ń. Gbàgbé àṣà ìdílé jápè ni o kì í sanjọ́ wa o. olórí àṣà jẹ́ á tètè lọ kánmọ́kánmọ́. ìlú rẹ̀ là ń lọ lálẹ́. òní ẹ̀kọ́ alẹ́ o. ẹ̀kú àmọ́júbà àwa. ẹ̀yin ọmọ ìrẹ́ o. ìrẹ́ ọmọ alálùbọ́sà o bẹ́ẹ̀ yìí la máa rọ́jú o wọn ìrìn nílé bàbá ìrere sísá ni wọ́n ń sán lé àwọn bàbá tó bí yín lọ́mọ ta ló sọ pèrè o lódò àní bàbá ta ló sọ wípé ìrè o lomi afẹ́fẹ́lẹ́lẹ́ lómi pẹkun onípẹkun lómi ayabayaba lomi akéèpa akéèpa tẹ́ẹ̀rí ń sóhun lómi sí yọkọ̀ tẹ́ẹ̀rí ń sóhun lómi àmú àní bí mo bá délé yín bí mo bá délé àwọn bàbá tó bí yín lọ́mọ má bọ́ ma ibomi mu àní bí mo bá délé yín màá má bọ́ ma ibomi òkè wẹ̀sẹ̀ omi àgbàrá lélẹ́gbò lé yín elégbò tó bá wẹ̀mí àṣà àṣà àṣàrù wọn lójúgun ìrí ọmọ alálùbọ́sà o ẹ̀yin lọ́mọ onígbò mọ̀mọ́ dé ó ní gbọ́ má wá o àjòjì tó bá wọlé àwọn iṣẹ́ mọ̀ pọ̀rọ̀ ní ògbé ẹ̀jẹ̀ máa lóyú wọn ìrìn níra wọn bàbá yín eré sísá ní rẹ́ńtà o. èmi adé rẹ̀ àrólù èmi adé rẹ̀ àrólù èmi adére àrólù èmi adére àrólù ah, òdòdúrọ ni ò dá o àbádére àlóru. ọ̀làjú dé lára ìgbàgbé àṣà ìdílé wa ọ̀làjú dé ọ̀làjú dé lára ìgbàgbé àṣà ìdílé wa ìdílé ẹsẹ̀ ìdílé àgbà. olórí àṣà. Hey ṣókí làmú oríkì ìrè wá. ìrè ìrè nílùú ọ̀ṣun. ìrè nílùú ọ̀ṣun hmm. ìní láti lọ láti dé. abala ẹlẹ́ẹ̀kẹta èyí tí ó ń kálukú máa ń dúró dè tí pẹ̀tì máa ń wọlé fẹ̀ẹ́ jára wọn iná ní àbọ́sì kí náà la bá lọ ọ̀hún. ó ní ṣó àbó mòwe. òwe ti wàá lẹ̀ ṣẹ̀pẹ́ báyìí kẹ́kẹ́ mọ̀ pé wọlé kí ẹ sì máa mú béèrè ká máa ju ìbéèrè sí yín ẹ bá ti mọ̀ ọ́ gba ìbéèrè a ti mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ yóò fi ẹ̀bùn ṣe ìfàjẹ a ti fi a ti fi ẹ̀bùn sọwọ́ sí àwọn tí wọ́n jẹ ẹ̀bùn hmm. ẹni tí ò bá wá àti ìrètí ẹ̀ bá ti ìrètí ẹ̀ kó pè wá àmọ́ ètò dámi lójú ni pé ogunlọ́gbọ̀n èèyàn ti ṣe kí ni wọ́n ti rí wọ́n ti gbẹ̀bùn wọn àmọ́ ẹni tí ò bá ti wá dọ́dọ̀ rẹ̀ ọmọ dàbí pé ọmọ dàbí pé eh. Eh, ẹ dákun ẹ pè wá ẹ pè wá ẹ pè wá. ọ̀làjúdé ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi láǹfààní láti mú béèrè náà rí ẹ fi parí òwe ọ̀hún zero seven zero six nine five six six eight four four zero seven zero six nine five six six eight four four ṣó o mòwe àbó o mòwe. ẹ̀yin tí ẹ ń wò wá lójú ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ mm. tí ń ṣe Facebook gbogbo yín pátá náà ni àkí ìyá wa Dájúmọ̀ Rùkáyà Fadéṣeré àwọn náà ti darapọ̀ mọ́ wa gbogbo yín àwọn kan ní àwọn fẹ́ máa gbọ́ wa lé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ orí ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ bákan náà àwọn kan sì ń fi àtẹ̀ránṣẹ́ wípé orí agbóhùnsáfẹ́fẹ́ wo ni a ti ń ṣe ètò nínú wọn LeeCity eighty nine point one fm eighty nine point one fm ni ẹ ṣàròyìn sí ni ẹ tẹ̀ sí ẹ máa gbọ́ wa kìtìkìtì.

àti abáàṣà. ẹ káalẹ́ o. àkàlẹ́ fúnfin èmi o. ìsinmi ni o. ẹ jẹ́ àgbìyànjú o. ó yẹ mú béèrè kẹ́ ẹ parí òwe. ẹ jẹ́ kí n mú béèrè kejì. ìbéèrè kejì. méjì nílẹ̀kùn. méjì nílẹ̀kùn. ẹ. tí ò bá sí sílé á ti síta. à ń gbà yín méjì nílẹ̀kùn. Hmm. bẹ́ẹ̀ ni. bí o bá ti sílé á ti síta náà ni. Hmm. ẹ ti parí rẹ̀. ó dà kò ìparí rẹ̀. kò ìparí o. ọ̀dà bá a parí ẹgbà náà. ó dà. ẹ ṣeun sà. hello. ẹ kalẹ̀ o. ẹ ìpèníjára wọn ẹ dákun ẹ má bínú. hello ẹ kalẹ̀ o. ìpèníjára wọn ni o. Mm ẹ̀lọ́ ẹ̀ kalẹ̀ o ẹ̀lọ́ ẹ ti wọlé ìpè ń jára wọn ni ìpè ń jára wọn ìpè ń jára wọn. ẹ̀lọ́ ẹ̀ kalẹ̀ o. orúkọ yìí àti ibi ẹ ti ń pè wá. orúkọ mi ni Sanoki. láti bo. láti sọyọ láti Sanyo. ṣé ẹ mú bẹ abẹ ẹ mú bẹ. ó yẹ mú béèrè. nọ́mbà tírì. nọ́mbà kẹta. ìbéèrè kẹta. àwúre àjò. àwúre àjò. ẹ mọ̀. ẹ mọ̀ bẹ́tò bọ̀. ẹ mọ̀ bẹ́tò bọ̀ torí ẹ̀ náà ni ètò ìṣe wà ààyè máa dára wa ní ẹ̀kọ́ èyí máa dàgbà tún tí ò bá mọ̀ àmọ́ téèyàn ò bá mọ̀ tán bá ṣàlàyé fún yóò yè yékéyéké ẹ ṣeun gan. hello. hello. hello ẹ kalẹ́. ẹ kalẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ẹ lọ rárá ilé ńlá. láti ilé ńlá ó yẹ mú béèrè. nọ́mbà two ẹ má ìbéèrè ìbéèrè ìbéèrè kẹrin. ìbéèrè kẹrin igi tí bàbá igi tí bàbá ẹni bá lọ igi tí bàbá ẹni bá lọ. ó pàkà sọ ó pàkà sọ. hello ó rè ni o. Oh, wọ́n ti pè é ká ike sókè ní ìmúdí ẹ ló ń pẹ̀lẹ́ o. ẹ kalẹ̀ ẹ kú èsì. ètò ní ọlọ́ọ̀ni ètò. orúkọ yín àti bí ẹ ti ń pè wá. orúkọ mi ni màtúwà pẹ̀lú láti sókẹ́lú. ó yá ṣe é mòwe àbẹ́ mòwe á gbìyànjú. ẹ mú béèrè kẹ parí òwe yìí. ẹ mú ìbéèrè kẹfà. ìbéèrè kẹfà a kì í jẹ òkèlè lórí òkèlè. a kì í jẹ òkèlè lórí òkèlè. ẹ parí rẹ. ẹ parí rẹ. èmi ò mọ. àpọ̀jà ẹ máa bẹ́ tó bọ̀. ẹ máa bẹ́ tó bọ̀ olùdábí ń lu sọ́gbà kan àdólù náà fi lu sọ́gbà kan ẹ̀lú ẹ kalẹ̀ o. ẹ kalẹ̀ o. comrade Mashood. Oyèkúnlé láti Sanyo. Oyèkúnlé láti Sanyo baba. wa Oyèkúnlé láti Sanyo ọ̀dà ẹ mú béèrè. ìbéèrè keje. ìbéèrè keje. ìbéèrè keje. ó yá o ẹ gbọ́ béèrè dáadáa o àfẹ́ẹ̀rí kan ò ju kárí igbó ńlá bọ́ sí lọ. àfẹ́ ẹ̀rí kan ojú kárí igbó ńlá bọ́ sí lọ. Ah, eh, a máa mọ̀ wọ́n síwájú síwájú sí ni. síwájú síwájú sí i dá ẹ ṣeun. hello. hello ah, ó re ni o ó ni o ó ni o. hello ẹ̀ka lẹ́ o. Hello. rè ni o. ó ni o. fáǹfààní àwọn tó sì wò táwọn tẹ̀wọ̀n pé zero seven zero six nine five six six eight four four. hello. hello ẹ káre. ẹ ká yes ma orúkọ yín àti. Fatima Yusuf láti Fatima Yusuf. Aro olólùfẹ́ wa nọ́mbà ẹ̀yin tẹ́ máa ń dáadáa ẹ̀bùn ṣì ń bọ̀ lọ́nà fún gbogbo yín ṣé ẹ mòwe ẹ ní ó yẹ mú béèrè. kẹwàá. ìbéèrè kẹwàá agbè ní omi agbè ní jẹ agbè ní jẹ omi. ẹ̀gbọ́n mi náà láì. ẹ̀gbin omi ẹ̀gbin agbèmí jẹ ẹ̀gbin omi. Ah, omi náà láì pọn. omi náà láì pọn ẹ ṣé ẹ mọ̀ bí tó bọ̀. hello ẹ kálẹ́ o. hello. hello. kálẹ́ o. ẹ kálẹ́. ó kọ yín àti bí ẹ ti ń pè wá. ṣíṣerú láti lẹ́rú. kí lẹ porúkọ yín. síkírù láti ẹlẹ́bú. síkírù láti ẹlẹ́bú. láti ẹlẹ́bú. ṣé ẹ mòwe àbẹ́ ẹ mòwe. a lè gbìyànjú. ó yẹ mú béèrè. ìbéèrè karùn-ún. ìbéèrè karùn-ún ó yẹ gbọ́ béèrè dáadáa ó wu ẹtu kó pé ogún ọdún nígbó ó wu ẹtu. àwọn ọlọ́dẹ ni ò jẹ́ ẹ̀. àwọn ọlọ́dẹ ni ò jẹ́ ó dẹ̀ mọ́ ẹ mọ́ bẹ́tò bọ̀. Hello, ẹ kálẹ́ o. ẹ kálẹ́. ẹ kálẹ́ o ó kọ yín àti bí ẹ ti ń pè wá. Àṣàbí látàmú lóko. Àṣàbí Ó ti di bí ọ̀sẹ̀ kẹta báyìí tí Àṣàbí ti ń pè wá. Hmm. Ìwọ náà ti wà lára àwọn tó ń gbé tòyìn dáadáa náà ni. Ṣé o mọ̀wé àbó o mọ̀wé? Mo mọ̀wé. Ó yá mú béèrè kò jù. Ó yá mú béèrè. Mo mú ìbéèrè kìíní. Ìbéèrè kìíní àgbò dúdú kọjá odò. Agbo dúdú kọjá odò Agbo dúdú kọjá odò Agbo. Agbo dúdú kọjá odò. ìmọ̀. ó dà mọ́ bẹ́tò bọ̀ mọ́ bẹ́tò bọ̀. Gbogbo ti zero seven zero six nine five six six eight four four zero seven zero six nine five six six eight four four abẹ́láṣẹ́ mòwe abẹ́ mòwe ó sì ń tẹ̀síwájú. ẹ̀rọ ẹ̀ka alẹ́ o. ó re ni o ó re ni o ó re ni o ẹ̀rọ ẹ̀ka alẹ́ o hello. ó rè ni o. ó rè ni o tẹ bá láǹfààní àti pè wá padà à ń fi àsìkò ìran gbogbo yín ẹgbẹ́ ìkéde àti polówó ọjà yín wá sórí ètò ìtẹ̀yìn bá mọ̀ wípé ọjà tí mò ń tà yìí o ó dùn rí ó dùn wò ọjà tí gbogbo ayé ó fọwọ́ sí pé ah, kárẹ̀ ọjà táyé gbọ́dọ̀ mọ̀ èèyàn mọ̀ ni ẹgbẹ́ ìkéde àti polówó ọjà yín wá sórí ètò gbàgede àṣà bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ̀ fún wa ní ẹ̀bùn àyè ń bẹ ó sílẹ̀ fún yín ó sílẹ̀ ó sílẹ̀ ó sílẹ̀ ẹ bá fẹ́ sonígbọ̀wé ètò ẹ wá sonígbọ̀wé ètò gbogbo ẹ̀yin ládéládé ẹ̀yin mágàjí gbogbo ẹ̀yin baálẹ̀ ẹ wá sonígbọ̀wé ètò yìí gbogbo àwọn olóyè baálẹ̀ omi fátokùn ní olóyè ìjọba olóyè ní bíbáyìí ẹ wá sonígbọ̀wọ́ ètò yìí bákan náà sì ń ké sí baálẹ̀ káásùmù baálẹ̀ káásùmù akóbíyìí ẹlẹ́mú ẹ wá aṣọ nígbọ̀wọ́ ètò yìí ètò gbàgede àṣà. zero seven zero six nine five six six eight four four zero seven zero six nine five six six eight four four. abala ṣòmùwé àbòmùwé àṣìníṣàkóso díẹ̀. a fẹ́ gba ìpè méjì tàbí yọkan ká mọ̀ lọ ni. ẹ̀rọ ìkàlẹ̀ o ẹ̀lú ẹ̀ka lẹ́wọ̀n. orúkọ yín àti ibi tẹ̀ ti pè wá. orúkọ mi ni maruf látòkèrè. láti òkè àdó bàbá wa maruf ṣe ìmòwe àbẹ́ ìmòwe. a máa gbìyànjú. ó yẹ mú béèrè kẹsì parí òwe o. ìbéèrè ara o irọ́ ìbéèrè kìíní sí kẹwàá ni. ìbéèrè kẹsàn-án ó ṣe ń bẹ hmm. ìbéèrè kẹsàn-án ẹ gbọ́ ìbéèrè lọ́wọ́ ẹ gbọ́ ìbéèrè dáadáa ẹni tó bá jẹ lábẹ́ lábẹ́ jẹ̀gẹ̀dẹ̀. ọ̀dà ẹ máa bá béèrè ẹ máa ẹ máa bẹ́tò bọ̀ ẹ máa bẹ́tò bọ̀. Hello, ẹ kálẹ́ o ìbéèrè kẹjọ ló kù sílẹ̀. ẹ dákun ẹ bá wa yín. ẹ bá wa yín ó yín lẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ bá ti fẹ́ pèwé mọ́ bá wa yín kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹ bá tàbí kẹ́ bá wa yín sílẹ̀ dáadáa á lè láǹfààní àti jẹ̀gbádùn ara wa dáadáa. hello. hello. ẹ̀ka orúkọ yín. orúkọ mi ni Táyé Ọlábẹ̀jọ. Ìbéèrè ìbéèrè kan ṣoṣo tó wà nílẹ̀ ní. Ìbéèrè kẹjọ. Àìtí ṣèbéèrè kẹjọ. Obìnrin dá gbèsè àníkábáwí. Obìnrin ń dá gbèsè àníkábáwí. Obìnrin ń dá gbèsè àníkábáwí. Bẹ́ẹ̀ ni, ẹ parí rẹ̀. Obìnrin ń dá gbèsè àníkábáwí. Mm, bẹ́ẹ̀ ah, púpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa hmm. àsìkò ti lọ ah, ètò àwáwà àwọn àwáwà wọn náà ti wà níkàlẹ̀ káwọ́ dìde báyìí kẹ́sì tó máa jẹ̀gbádùn ètò àwáwà lọ náà ní títí di aago méjìlá gbẹ̀rẹ́ ẹ jẹ́ ká dáhùn sí àwọn ìbéèrè tí kálukú mú ìbéèrè kínní àgbò dúdú kọjá odò ó di funfun àgbò dúdú kọjá odò ó di funfun. ìbéèrè kejì méjì ni ìrẹ̀kùn bí kò sí sínú yóò sí sóde bí kò tì sínú yóò tì sóde méjì ni ìrẹ̀kùn bí kò sí sínú yóò sí sóde bí kò tì sínú yóò tì sóde bí òwe yẹn ṣe lọ́nu ẹ jẹ́ kí a mọ̀ parí rẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta àwọn ìrìn àjò ó gbé ilé rẹ̀ dání. Mm -hmm àwọn rìn àjò ògbé ilé rẹ̀ dání. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin igi tí bàbá ẹni bá lọ́ a kì í fà á tu bíi tẹ̀gẹ́ kọ́ igi tí bàbá ẹni bá lọ́ a kì í fà á tu bíi igi ẹ̀gẹ́ kọ́. Hmm. <laughs> ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún ó wu ẹtù kó pé ogún ọdún kó pé ogún ọdún nígbó ṣùgbọ́n ó wo onípàkúté kó dọ́jà lọ́la ó wo onípàkúté kó débo lọ́la kó dé ọjà lọ́la ó wo ẹtù kó pé ogún ọdún nígbó ṣùgbọ́n ó wo onípàkúté kó dé ọjà lọ́la. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà a kì í jẹ òkèlè lórí òkèlè a kì í finá sórí òrùlé sùn a kì í jẹ òkèlè lórí òkèlè a kì í finá sórí òrùlé sùn. ìbéèrè ẹlẹ́ẹ̀keje afẹ́ẹ̀rí kan ò ju kárí igbó ńlá bọ́ sí lọ ẹbọ kan ò ju ọ̀pọ̀ ènìyàn lọ òrìṣàgbèmí afẹ́ẹ̀rí kan ò ju kárí igbó ńlá bọ́ sí lọ ẹbọ kan ò ju ọ̀pọ̀ èèyàn lọ òrìṣàgbèmí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ obìnrin dá obìnrin dá gbèsè ẹni ká ẹni tọmọ ni káwò èyí tí ń yáwó fà fún ọkọ sí bíi ti igi ni ṣé bíi ti igi ni obìnrin ń dá gbèsè ẹni ká bà wí ẹni tọmọ ni káwò èyí tí ń yáwó fà fọkọ ńkọ́ ṣe bíi ti igi ni káwò ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án wọ́n wá ṣògo ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹni tó bá jẹ lábẹ́ jẹ̀gẹ̀dẹ̀ ló ń pè ní igi àràbà ẹni tó bá jẹ ní abẹ́ jẹ̀gẹ̀dẹ̀ ló ń pè ní igi àràbà. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá agbè ní jẹ̀gbin omi àgbàlagbà ní í jẹ ìyà ọ̀ràn agbè ní í jẹ ẹ̀gbin omi àgbàlagbà ní í jẹ ìyà ọ̀ràn bí gbogbo àwọn òwe òyìnbó ṣe lọ ní ẹsẹ̀ ẹsẹ̀ nù ẹ̀dá kò torí ọlọ́run a tún lè lò ó nígbà míì ó tún lè wá gẹ́gẹ́ bí ìbéèrè nígbà míì hmm, ẹ̀já mọ̀ fi sí ọkàn àṣà àti ìṣe wa là ń gbé lárugẹ àṣà àti ìṣe wa ò sì ní parun kò ní di ohun àná láṣẹ lédùn. olórí àṣàmọ́ dágbére báwọn náà. tó bóyá yìí ní ẹ fẹ́ ṣe ìgbéyàwó ẹ wá fẹ́ nílò alága àdúró tàbí alága àjọpọ̀ yìí fẹ́ ṣọjọ́ ìbí ẹ nílò akéwì tí ó wà báyìí kéwì níbi ayẹyẹ ọjọ́ ìbí yín tàbí ẹ fẹ́ ṣe ìgbéyàwó tàbí nǹkan ẹ nílò ẹni tí ó wà báyìí darí ètò ní ẹ̀yin fẹ́ ṣe ìkéde àti ìpolówó ọjà yín ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ fẹ́ mọ̀ fún alẹ́bùn torí ètò yìí ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero nine zero two five zero nine eight four two one zero nine zero two five zero nine eight four two one ọ̀làdé latif kẹ́hìndé ọmọ yọ̀ọ̀yọ̀ lèmi jẹ́ olórí àṣà títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ilé àtayọ̀ láti pàdé o ẹ̀jẹ̀ àmọ́ ìgbàṣà wa lárugẹ. ní orúkọ gbogbo àwọn tí àjọ mú ètò yìí wá bẹ̀rẹ̀ látòrí olóòtú ètò ìyẹn Akin George àti amójú ẹ̀rọ tí bá wà gbé sókè tí bá wà gbé sílẹ̀ Joshua Ọlágùnjoyè ilé mi ọmọ yín olólùfẹ́ yín náà máa fi máa dágbére fún yín gẹ́gẹ́ bí olórí àṣà sì sọ wípé fún tẹ bá fẹ́ ṣàyẹyẹ tàbí tẹ fẹ́ darí ètò tàbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ pè nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi náà báyìí zero eight one three nine three six five one one four zero eight one three nine three six five one one four èmi ò ní ṣe tí máa fi borúkọ bàbá tó bí mi lọ́mọ jẹ́ o láṣẹ Èdùmàrè mo fi àsìkò ipò. àwọn àjọṣe yìí ìjọwọ́ wẹ̀yàn bá ní ìsìn ní àbá kó lọ ọ̀mọ́ yóò ní iye tó jẹ́